mínísítà fẹ̀tọ́ ààbò bello matawalle wọ́n ní ẹnikẹ́ni tó bá tó bá sọ̀rọ̀ bàbá wa bọ́lá tinubu kò ní fi ara ire lọ ẹ jẹ́ ká jọ gbọ́ gbogbo nǹkan tí wọ́n sọ ẹ káàbọ̀ sí mashola gist tv ṣé àlàáfíà ni ẹ wà ṣe dáadáa lábáyín bí a ṣe gbọ́ òun mínísítà fún ètò ààbò wọn kígbe síta òun sọ̀rọ̀ wọn ní ẹnikẹ́ni tó bá sọ̀rọ̀ bàbá wa bọ́lá tinubu ní àìdá wọn ní kò ní fara ire lọ wọ́n ní sísọ ọ̀rọ̀ tí kò yẹ àti ọ̀rọ̀ burúkú tako bàbá wa bọ́lá ahmed tinubu wọ́n ní kò ń ṣe nǹkan tó bójúmu wọ́n ní kò ń ṣe nǹkan tó dáa wọ́n ní kí ló dé tí ẹ̀yin ọmọ nàìjíríà tí ẹ̀ kí ń fẹ́ fi ara tì tí ẹ̀ kí ń fẹ́ fi nǹkan sí ipò ara yín wípé ẹ̀ fẹ́ fi ara da nǹkan rárá wípé ìgbà wo ni bàbá wa bọ́lá tinubu dórí oyè náà tó wá di pé ẹ wá ń pariwo wípé àwọn ni wọ́n ba ìlú jẹ́ wọ́n ní à ọ̀rọ̀ yìí kò bá ojú mu rárá wọ́n ní lórí ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Tinubu àti ìjọba wọn àti lórí ètò ààbò tó mẹ́ẹ̀ àti gbogbo bí nǹkan ṣe rí. wọ́n ní àti ọ̀wọ́n gógó oúnjẹ tó wà ní ìlú ó máa mú ìjìyà dání nítorí ẹni bẹ́ẹ̀ tó bá sọ̀rọ̀ wọn ní burúkú. wọ́n ní ẹni náà á jẹ ìyàn rẹ̀ níṣu o wọ́n ní lọ́jọ́ etí Friday oṣù tá a wà nínú ẹ̀ yìí ni wọ́n ní Matawalle àwọn ni wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n ní wọ́n ń rọ àwọn Nàìjíríà láti má máa lo àwọn ọ̀rọ̀ ìbànújẹ́ àti ìbàjẹ́ láti fi bá bàbá wa Bọ́lá Tinubu sọ̀rọ̀ wọ́n ní nínú àtẹ̀jáde èyí tí wọ́n kọ sórí social media ni wọ́n ti sọ wípé àwọn ọ̀rọ̀ burúkú tí àwọn ọmọ Nàìjíríà ń sọ so, nípa bàbá wa Bọ́lá Tinubu wọ́n ní kò ṣe àǹfààní fún Nàìjíríà rárá wọ́n ní ó tún dákún nǹkan burúkú sí i ni wọ́n ní ó máa dá wàhálà sílẹ̀ wọ́n ló dẹ̀ tún máa ba nǹkan jẹ́ sí i ni wọ́n ní èyí gan ó tún máa jẹ́ kí rògbòdìyàn tún jáde ní ilẹ̀ Nàìjíríà wọ́n ní ọ̀gbẹ́ni Matawale sọ wípé wọ́n ní ààrẹ Bọ́lá bàbá wa wọ́n gbìyànjú gbogbo agbára wọn wọ́n ní láti gbógun ti ètò ọrọ̀ ajé tó dẹnu kọlẹ̀ yìí wọ́n ní tí àwọn ọmọ nàìjíríà ń là kọjá lọ́wọ́lọ́wọ́ wọ́n ní iṣẹ́ àṣeyé takuntakun wọ́n ní ni ààrẹ bàbá wa bọ́lá tinubu àti àwọn ọmọ abẹ́ wọn ń ṣe o gbogbo àwọn tí wọ́n ń ṣiṣẹ́ ní abẹ́ wọn wọ́n ní ṣùgbọ́n kò lè hàn sí ẹ̀yìn ọmọ nàìjíríà wọ́n ní wọ́n ń ṣe iṣẹ́ yìí láti jẹ́ kí ìrọ̀rùn bá àwọn ọmọ nàìjíríà wọ́n ní ṣùgbọ́n àwọn ọmọ nàìjíríà wọn ò fẹ́ ní sùúrù o wọ́n ní mírèkù ni àwọn ọmọ nàìjíríà ń wá mírèkù òjijì wọ́n ní gbogbo ọ̀rọ̀ burúkú tẹ̀ ń sọ tako iléeṣẹ́ ààrẹ wọ́n ní kẹ́ ẹ dákẹ́ wọ́n ní kẹ́ ẹ má sọ mọ́ wọ́n ní tẹ́ ẹ bá ní nǹkan tẹ́ ẹ fẹ́ sọ wọ́n ní kẹ́ ẹ pa ẹnu yín mọ́ wọ́n ní àwọn ń rọ àwọn màdàrú ẹ̀dá o láti jáwọ́ tako gbogbo ìsọkúsọ èyí tí wọ́n ń sọ kiri lórí ọ̀rọ̀ bàbá wa Bọ́lá Tinubu wọ́n ní pẹ̀lú bí àwọn ènìyàn káàkiri ìpínlẹ̀ Niger Kano Ọ̀ṣun ẹlẹ́gbẹ́jẹgbẹ́ àtàwọn míì ṣèwọ́de ìfẹ̀hónúhàn ní orí bí nǹkan ṣe le koko ní ìpínlẹ̀ Nàìjíríà bí oúnjẹ ṣe gbówó lórí tí kò sí epo nílùú tí kò sí owó nílùú wọ́n ní wọ́n ní àwọn ẹgbẹ́ NLC náà ti ní àwọn máa ṣe ìwọ́de ọlọ́jọ́ méjì jáde láti fi ẹ̀hónú han ọmọ Nàìjíríà. Wọ́n ní ìtara ni kálukú fi ń sọ̀rọ̀ sí ààrẹ bàbá wa Bọ́lá Tinubu àti ìjọba wọn. Wọ́n ní torí ọ̀rọ̀ yìí náà ni àwọn èèyàn méjì pàtàkì tó jẹ́ olólùfẹ́ ààrẹ bọ́lá tínúbù tí wọ́n fi gbogbo ara ṣiṣẹ́ takuntakun fún bàbá wa ní àsìkò ìbò wọn ìyẹn ọ̀gbẹ́ni ẹ̀bùn olóyèdè èyí tí wọ́n ń pè ní ọláìyá igwe tó jẹ́ onítíátà àti gbajúgbajà olórin tó jẹ́ fuji musician alhaji wasiu ayinde masha. tí wọ́n ń pè ní k1 fi orin síta kí ààrẹ lè gbọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ sí ìlú wa wípé ebi ti ń pa àwọn ènìyàn tí bàbá wa ń ṣe ìjọba lé lórí kú o nítorí bí nǹkan ṣe ń fi ojoojúmọ́ wọn sí ní ìlú nàìjíríà. náà dẹ̀ ni ọ̀rọ̀ oríṣiríṣi ń jáde sí orí social media ní ojoojúmọ́ lórí ọ̀rọ̀ bí nǹkan ṣe le koko tí oúnjẹ dẹ̀ ń wọ́n sí lójoojúmọ́ wọ́n ní àwọn míì èpè ni wọ́n ń gbé bàbá wa Bọ́lá Tinubu ṣẹ́ o nítorí pé ìnira yìí ti pọ̀jù fún wọn bẹ́ẹ̀ náà ni wọ́n ń sọ fún wọn pé kí wọ́n gbé ìjọba sílẹ̀ tí wọ́n bá mọ nǹkan tó yẹ kán ṣe sí ọ̀rọ̀ wọ́n ní tí àwọn bá mọ̀ pé oko ìyá ni bàbá wa bọ́lá tinubu mú àwọn lọ ni wọ́n ní àwọn ò ní fi ìbò àwọn sílẹ̀ fún bàbá wa bọ́lá tinubu wọ́n ní kò sí èèyàn kankan tó máa dìbò fún wọn tó bá jẹ́ pé báwọn ṣe mọ̀ bó ṣe máa ṣe àwọn ni wọ́n ní ọ̀rọ̀ yìí ṣọ́ ọ̀rọ̀ sọ kí wọ́n dẹ̀ mọ irú ọ̀rọ̀ tí wọ́n máa máa sọ jáde lórí ìjọba bàbá wa Bọ́lá Tinubu. Wọ́n ní bí bẹ́ẹ̀ kọ́ ìyà gidi ni ẹni tí ọwọ́ bá tẹ̀ ló máa jẹ o. Wọ́n ní kí oníkálukú ṣọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀. A mú ọ̀rọ̀ yìí wá láti iléeṣẹ́ Mashola Gist kí Ọlọ́run kí ó ran gbogbo wa lọ́wọ́ àmín.